àdìsá. àdìsá oníta ìsí ẹ̀gbá. àdìsá. àdìsá oníta ìsí ẹ̀gbá. ẹni kò mọ̀ ẹni mọ̀ òkú ìjọ̀gbọ̀n yìí pọ̀ jù. àdìsá. ìjọ̀gbọ̀n ò ṣe dá nìkan fún àdìsá. àdìsá. ẹ wá wo bàbá kérésì ẹ̀sẹ̀ tún ti bàbá kérésì lélẹ́yìn ó kú òun òṣì ẹ̀sẹ̀ tún tí bàbá kérésì lélẹ́yìí ṣé ìṣeré ni ó kọjá rẹ́rẹ́rẹ́rẹ́ ó gbà bàbá kérésì eléyìí yàtọ̀ ẹ wá wo bàbá kérésì. bàbá kérésì. bàbá kérésì àdìsá ẹsẹ̀ fún tí bàbá kérésì lélẹ́yìn o. lẹ́nu bàbá kérésì ẹ wo bàbá kérésì ẹ wo bàbá kérésì. ẹ wo bàbá kérésì. gbà ah! ah! <laughs> wàá wo bàbá kérésì bàbá kérésì àdìsá lélẹ́yìn. ológun ọláwẹ̀ ń gbò olórí burúkú rọra dáadáa o rọra dáadáa o máa tán o rọra dáadáa o máa tán o ó ti tán rọra dáadáa o ó ti tán o ti ń dáadáa ìjó o ó ti tán rọra dáadáa o. Táísì Àdìsá Àdìsá Àdìsá ò ní Táísì o Àdìsá ò ní Táísì Ẹ̀gbá àdìsá. àdìsá ò ní ta ìsí ẹ̀gbá. ẹni kò mọ ẹni mọ òkò ìjọ̀gbọ̀n yìí pọ̀ jù. àdìsá. ìjọ̀gbọ̀n ò ṣe dá nìkan fún àdìsá. àdìsá. ṣe fẹ́ má dìsá ẹ wá wá dìsá ẹ ká lọ lẹ́gbàá. wàhálà yìí pọ̀ ju ẹnu pọ̀. dédé wọn bá tẹ́sẹ̀jì tó wà lọ́mì ni mo ti fi ra dáyà tá a fi polówó eléyìí gbọ́dọ̀ pé ju kí má gbèrò kiri lọ àsìkò tó bá bá èèyàn gbọ́dọ̀ kì í kéèyàn kì sínú bísínẹ́sì ni ó ṣe ó ṣe ó ṣe ó ṣe à máa parọ́ náà o àti tó bí wákàtí bíi mélòó kan tá a ti dé yìí o ó yẹ káwọn ti pọ̀ rẹpẹtẹ dédé ìgbà tá a ti lọ ìlú yẹn káwọn pọ̀ rẹpẹtẹ ilẹ̀ ló ń ṣú yìí mi mọ̀ tó dé tán kàn mọ́ wá adẹ ti dada ya káàkiri dédé ìlú àti dada ya mo dẹ̀ rẹ́ po tó ni mo rò pé dédé ẹ̀ máa yọ dédé ẹ̀ máa yọ ọlọ́mọ máa jẹ aṣòwò ṣọ́ọ̀tì o ẹlú díẹ̀ sí ẹlùlù ẹlùlù ẹ kọ́ mọ ìwá o ẹ wá wo bàbá kérésì àdìsá executive bàbá kérésì ẹ wá wo executive bàbá kérésì ẹ máa wò ó tẹ ẹ wò ó tó tó tó ẹ wá ó dẹ́n pé ṣòro ti fẹ́ máa wà o a ti fẹ́ máa ní pírọ́blẹ́mù tá a ti ń lùlù tá a ti dé síbí lẹ́yìn tá a ti wọ́de lọ tá a yíde lọ ó ti ń lọ bí wákàtí méje o kò sẹ́ni tó mọ́mọ́ wa o ó má la jẹ́ pé wọ́n lo kóòṣì yẹn bá mi o ẹ̀ẹ̀kan yẹn àwọn èèyàn ṣe bí pọ́n fẹ́ kọ́ mọ̀ wá ìwọ ló dẹ̀ pé ó fẹ́ fún wa níṣòro irú nǹkan ṣòro bá dòwò pé ó ti dúdú ju bàbá kérésì ọ̀hún lọ ó ti mọ̀ ó kàn dáadáa ó ń dáadáa dànù ah, ah. ìgbà tó ọmọdé tó ṣùrùbọ̀ ẹ̀ tí mo ní sòyìnbó sí wọn sòyìnbó sí wọn èdè ọ̀yọ́ ló lárán pọ̀nrànpọ̀n. sẹ́mi ni àbíwọ̀ uh, uh. sẹ́mi ni àbíwọ̀ tó ń dá apá tó ń dá kú mo sọ fún ọ pé fẹ́ẹ́ da wo ni orí ti yẹn kọlù gángan tẹ̀lé lẹ́yìn láì ṣe láyẹ̀wò láìsọ lóòlù láìsẹ̀lú eégún. ẹ ṣe àgbẹ̀. ọlọ́mọ kí ni ń bá gbọ́ eléyìí náà bẹ̀rẹ̀ sí lùlù tẹ̀lé mi lẹ́yìn ní gbàǹgbà ló ń bọ̀ ọ̀rọ̀ kẹ̀kọ́ ní gbàǹgbà mo ní sẹ́ ìṣẹ̀lẹ̀ ìwájà Felix Namida. Namida Namida ò ṣe wo. Felix Namida. ń amida ni. Felix Namida òkèrú wa lọ sẹ́lì mi dá. ó ń darúkọ muslim. mama nami suwa mẹ́rin kìí eh? mama nami suwa mẹ́rin kìí. this man. mama nami suwa mẹ́rin fọdàmọ́dàmọ́ fọdà ẹgbẹ. gbẹnu sọ̀hún dáadé gbẹnu sọ̀hún. pẹ̀lú islamida. gbẹnu sọ̀hún gbẹnu sọ̀hún darúkọ ọmọ muslim sínú ọ̀rọ̀ kérésì èkìní àmìdá sẹ̀lí àmìdá sẹ̀lí sẹ̀mí àmìdá òní sẹ̀mí ànàmú àmìdá òní. ìkólúwa ẹ̀ṣọ́ ti ni ó tún fáyìn bàbá kérésì máa ń pupọ̀ tí mo pé ó wà láti ìlú kankan ó wà láti ìlú kankan olú ẹ̀kọ́ lọ ṣòwò ṣọ́ọ̀tì ni látàárọ̀ nísìn mo fi mọ́tò rù ẹ̀ kiri àgbo nílùú onílù wo ló gbà onílù tó kọ́ bàbá rẹ̀. fòtó mo rẹ po mo rò pé lẹ́yìn máa pè mí ni mo rẹ po mo ra dáyà bẹ́ẹ̀kẹ̀ ọwọ́ ẹ̀yà bí olórí burúkú kọ́ ń da dáyà dànù ni gbogbo ọmọ ẹ̀ ń ṣàdáyà gbogbo ẹ̀bùtò ẹ̀kọ́ wá gbà bí wọ́n ti pín tán lójú títì. water mind the meaning of medicinal leader. na. sẹ́ni sẹ́rẹ́ ìbò water mind the meaning of medicinal leader. ìbò jákujá kú tó ń sọ. ẹ bàbí wèrè lù tó kó tẹ̀lé mi lẹ́yìn. ó bá gbọ́gbọ́ nǹkan jẹ́. ọ̀dà ọkọ̀ sì wà kò sí problem èmi lọ rome. rome bo ẹ má lulu wèrè tẹ̀lé mi. mo ru omi. yí kàtà yí jà. èmi ń sọ̀rọ̀ lọ́wọ́ ìwà ń kalu kẹ́kẹ́ bí ọba sì tọba tọba ni ò tọba bí ọba sì padà kismas ń bá balu rẹ yá. ó kàtà. òkìní. yí yà kàtà. ibo yí kàtà yí jà. kíni wọ́n padà lọ rome. rome ò ṣẹ́ wo ọ̀gbẹ́ni wà á bọ́ ẹ ẹ pàlù wà á bọ́ sọ́nu ẹ jàre ìwọ yìí rome wo. mọ́bìlì orí burúkú tí mi lọ èèyàn dúdú ló ń lọ rome má bí má lọ má lọ gba brigade fún ẹ. èbó tọ bára dàbẹ́kúta ni. feliz navida. navida wo agbaniwa bọ sọjà rẹ. feliz navida. daya tó kù daya tó kù nǹkan. feliz navida. daya tó kù nǹkan. ọ̀sẹ̀rù wa nọ́bẹ̀lì sí. àdìsá ò ní ta ìsí o. àdìsá ò ní ta ìsí ẹ̀gbá. kí ló ń jẹ́ sọ́kàwé níbi tójú làdé yìí níbi tí advanced way digester wà kékulé ó gbọ́ kó sọ fún toko baba ńlákù baba sọ́kàwé ní advanced way digester sọ́kàwé tẹ́ ń gbẹ́ ẹ kan lè ń fi gbàyè rẹpẹtẹ láyìíká ilé ni ẹ tún gbẹ́lẹ̀gbẹ́lẹ̀ ẹ tó búlọ́ọ̀kù rẹpẹtẹ irin kankéré tòun sìmẹ́ǹtì àtúngbọ̀n yín lówó lọ nítorí a fẹ́ tọ́jú ìgbọ̀nsẹ̀ nínú ilé síbẹ̀síbẹ̀ náà yóò kún gbẹ̀yìn gbẹ̀yìn ni ṣùgbọ́n ó tó gẹ́ o advanced way digester dé ìwọ̀nba àyè kónkóló ni ó sọ lọ́jọ́ kò ní kún láíláí káfàt bàtà bọ́dún ṣe ń gorí ọdún ẹ ò lè bá ìgbọ̀nsẹ̀ olókan nínú rẹ̀ yóò ti pòórá yóò ti digest technology ìgbàlódé ni wọ́n ń pè bẹ́ẹ̀ advanced way digester ti gbapò lọ́wọ́ sọ́kàwé iléeṣẹ́ ọgbọ́n inú enterprises ẹ̀ka iléeṣẹ́ bẹ̀bẹ̀ musiliu production ló ń báni sọ lọ́jọ́ káàkiri ilé kàn sí wọn lónìí ní nọ́mbà fourteen b show complex nítòsí crown royal hotel abẹ́òkúta tàbí kẹ́ ẹ pè wọ́n sórí oh eight one zero zero zero nine one eight three three àti zero nine zero two eight zero two six one six zero.